بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أن النبي صلى الله عليه وسلم كان يغتسل بفضل ميمونة أخرجه مسلم قال أصحاب السنن اغتسل بعض أزواج النبي صلى الله عليه وسلم في جفنه فجاء ليغتسل منها فقالت إني كنت جنبا فقال إن الماء لا يجنب وصحاه الترمذي وابن خزيمة نعم بارك الله فيك هذا حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما هنا النبي صلى الله عليه وسلم كان يغتسل كان يعني كيزة قالوا سيما وسجد قالوا أو سدادا كان يغتسل النبي عماه láì mẹ́yẹ ìgbà bí fátúlẹ̀ mẹ́ìmúnà pẹ̀lú àlòkù omi ìyàwó rẹ̀ torúkọ wọn ń jẹ́ mẹ́ìmúnà òun ó lòkù fánàbí ànábì ó sì lórí nǹkan tóbi ní bá lòkù omi kò fọkùnrin ní ìjà pé ó ti ẹ̀yà tí ó pọ̀ èmi náà yẹ kí n <laughs> sórí tẹríba ànábì wa Muhammad sọ́ra ìtẹríba ni mi kò tó títì mi wọ́n ní kánà kánà ni ò kì í jẹ́ kọ̀ọ̀kan o kì í wọ́n yọ ọ̀sẹ̀ lẹ́lẹ́kan o ọwọ́ ẹ̀dàbẹ́ni pé mẹ́ìmúnà ìsáwọ́kọ́ ọmọ akọ́kọ́ máa wẹ̀ radiyallahu ta'ala anha bọ́ bá wẹ̀ tán ànábì ṣẹ̀ṣẹ̀ wà lọ wẹ ìwẹ̀ tiwọn sallallahu alaihi wasallam so èyí fi ayé pé kò yí sí omi tí ọ̀mọ́ omi tó ọmọ ẹni ṣùgbọ́n èyí tó dáa jù ní kí èèyàn jọ lò papọ̀ ní tí wọ́n sọ fún wa. Mhm. wọlé asábì sunan. àwọn ní sunan ni àwọn sunan al-arba'a àwọn náà sọ pé èkó tásàlà bá àwọn àdúrà nàbí sallallahu alaihi wasallam fi ìjáfùná ìkan náà àwọn ìyàwó ànábì ó fi igbá kan wẹ̀ tá a lè pè ní bóòlù wọ́n fi wẹ̀ ń máa wẹ̀ tán fàjá lèyànkọ̀tàsílà mi. ànábì wá dé láti wá wẹ̀ láti lo àlòkù omi tó wà nù bọ́ọ̀lù nìyẹn fàkọ́lẹ̀. inni kuntu junuba. àgbọ̀yé ìyàwó náà nìyẹn o inni kuntu. junuba. ìyàwó ànábì nù sallallahu alaihi wasallam kò gbọ́dọ̀ jẹ́ àyíṣà radiyallahu anha kò gbọ́dọ̀ jẹ́ kíni àyíṣà. ìyẹn náà àwọn náà fi pa orúkọ ẹ̀ mọ́ láàrin wọ́n ní pé bóyá kìí ṣe ìkanú àwọn ìyàwó ànábì tí wọ́n ní fíkìwù dáadáa tó bẹ́ẹ̀ radiyallahu anhunna jami'a àwọn ni wọ́n sọ pé báàdù àjọwàì àwọn ní hadith orí wọn pé wọ́n lo adab gbogbo àyè náà ti lo adab àwọn tó gba hadith wọn máa ń tàn wọn wọn yà ní báàdù àjọwàì Rasulullah sallallahu alaihi wasallam apá kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó fi bóòlù kan wẹ̀ omi wá sẹ́kùn bí ànábì wá dé fọ́fẹ́ wẹ̀ ń bẹ́ fẹ́ lo ìtókù faqalat lọ́ba kéde pé ìnìkún tójú ní ọba ya Rasulullah omi tó fẹ́ lò yẹn èmi oníjẹ́nẹ́bà mo fi wẹ̀ tán ní ìsìn nínú kuntu jùnùbà tó jùnùbà ní kìí ṣe kó ṣe jùnùbù lọ́dọ̀ o lọ́dọ̀ ọkọ yẹn náà ni o ó fi yàrá ẹni pé nígbà tí wọ́n ṣe ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó tán ìyàwó kọ́kọ́ lọ sí kíni kọ́ lọ wẹ̀ ṣáájú ọkọ ọkọ wà ní olè tiẹ̀ ó ń retí nígbà tó yàwó dé ọkọ wa lọ síbi omi ó fẹ́ lọ lomi tó kù ìyàwó àwọn sọ pé ha ah, ṣé wọ́n mọ̀ pé jẹ́nẹ́bà mọ̀ wẹ̀ tán lára omi ni ìròrí ẹ̀ ni wípé rọ́díàlá àìhà wípé tó ní jẹ́nàbà bá fi omi kan díẹ̀ náà jẹ́nàbà rẹ̀ ó ti yí omi yẹn omi náà ti di jẹ́nàbà nìyẹn lẹ́yìn omi tí ìyàwó ẹ̀ ní jẹ́nàbà kì í dáná fún àánú ah, wọ́n dáná fún mi lọ́wọ́ jẹ́nàbà tó yé báyìí ànábì wa sọ fún pé ìnàlmáà láyé jùnàbù ìnàlmáà àwọn ọmọkùnrin láyé jùnàbù wà láyé jùnàbù òòrùn omi tó ń wò ní omi ìlú jẹ́nàbà ń tiẹ̀ <laughs> ànábì ti wá sí fún mi ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ìlú jẹ́nàbà ẹ̀yin èèyàn ṣùgbọ́n mi ò lè lo nígbà tó mi ọ̀bá wá lu jẹ́nàbà sásán náà lu jẹ́nàbà kìyàsì ni ẹ̀ gbogbo nǹkan pátápátá ni ò lè lu jẹ́nàbà àfihàn nìkan aago ọwọ́ rẹ̀ ò lu jẹ́nàbà ìdí fún bàbá ti gba aago sọ́wọ́ ńgbà tí wà á tìyàwó rẹ̀ jẹ́ a mo bá ti wẹ̀ tá aago iná òsè gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sẹ́ẹ̀dẹ̀ ènìyàn kò sí jẹ́nàbà ní ọgbọ́dọ̀ doubt bó bá bòkìlì lọ́wọ́ báyìí ká ní pọ́wọ́ rẹ mọ́ tó ní jẹ́nàbà rárá ó máa jẹun lọ́wọ́ lè jẹun àti ń jẹ́nàbà wa máa jẹun ní táǹsọ̀ bá ń fún ẹ̀ ó lè jẹun dáadáa tí bí bá pọ̀ kó tó wẹ̀ náà gbogbo àwọn nǹkan àwọn yìí aláàtìgbọ́ yìí látara àwọn ìrọ̀rùn tí sẹ̀rẹ́ àìsílámù tó mú wá fún wa